ìran kejìdínlọ́gbọ̀n ìdílé olùgbàgbọ́ ìdílé bá ti ká tẹ̀lé jésù títọ́ títán ọkùnrin ìdílé tibẹ̀ ìyẹn hẹ̀ràn ya rẹ̀ obìnrin ìdílé tibẹ̀ ìyẹn bùpọ̀kọ ọkọ rẹ̀ ìwọ̀n yìí ọ̀ràn ọlọ́run ọkọyàkí àbẹ́ ọkọ àti ọyà hẹn gbéra ŋa ọwọ́ ahẹn kira ŋa ẹ̀dọ̀ ahẹn kọ́ ọma ŋa hẹ̀ràn ọlọ́run ka tẹ̀lé ọ̀ràn ọlọ́run irú ìdílé bẹ́ẹ̀ ó búpọ̀ ku ọlọ́run àgbàdúrà ká ṣiṣẹ́ papọ̀.